بيت رب العزة وسلامي من بيت رب العزة وسلامي من بيت رب العزة وسلامي عاد المبارك شيخنا ونرحبه عاد المبارك شيخنا ونرحبه أهلا شيخنا وإمامنا أثر بكلامي قلت المبين شبهة بكلامي قلت المبين شبهة بكلامي ندعو له يا ربنا بزيادة ندعو له يا ربنا بزيادة في العلم والإيمان حسن خبار الإيمان بالعلم والإيمان حسن ختامي بالعلم والإيمان حسن ختامي بارك وطول عمره بمصابة بارك وطول عمره بمفازة واجعل أواخر عيشه بملازمة ملائم رعيشه بملائم وجعل أوامر عيشه بملائم الحمد لله الذي لا يزال محمد ثم صلاة الله وسلامه على المبعوث رحمة للعالمين سيدنا وحبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وجميع من ترك منهجه إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته كنا في هذا الصلاة هي أصل السرور <clears throat> وغاية البهجة لما لأن الوالي الشيخ المؤسس لهذه البقعة المباركة سافر أو سافروا أقول سافروا إلى بيت الله وأعادهم الله مع رفيقهم تعال مين ẹ̀gọ́ ni الحمد لله العالى لذلك قلت في المقدمة لأن ربنا لا يسأل عما يفعل وفعل هذا وكان بمناسبة إرادتنا الحمد لله على هذا الخير العظيم فتلكم قصيدة ترحيبية صدرت من قبل بعض الطلاب لإظهار سرورهم هم أيضا بأنفسهم وأقول لهم بارك الله فيكم وزاد الله معلوماتكم ونفع الله بكم الأمة والمسلمين جميعا آه، لا أدري كيف ماذا أقول شيخنا ولو كلمة كلمتان <laughs> يعني الناس بحاجة إلى إلى بحاجة إلى الاستماع أعانكم الله Ọlọ́run àdúpẹ́ fún ọ Ọlọ́run àdúpẹ́ fún ọ Ọlọ́run àdúpẹ́ fún ọ lórí eléyìí tó ṣe fún wa lórí tó tí ẹ bá tẹ̀lé pé afẹ́hùn ni pé ká fi orí ẹsẹ̀ tó wọ̀n ni àwọn àgbàlagbà nílé wọn ni tọ́lọ́run bá fún wa lẹ́gbẹ̀rún àwọn ìlẹ́nu wa wà lẹ́gbẹ̀rún ọkàn ẹ̀yẹ pàdé máa yìí ẹ̀ ó yẹ pàdé ẹ̀ ó rí ìbúkọ yíjọ orí tí ọlọ́run ṣe fún wa tí aláwọn kan tó yẹ pé ẹgbẹ̀rún àwọn òun lábẹ́ ti rẹ̀ tó wà tán torí pé ìdùnnú ń tẹ̀lé so láti ọjọ́ kejì ọdún so ọjọ́ tuesday tó lọ owó ẹ̀jẹ̀ àwọn abáṣọlámù tó lè ké òní ni ìjókòó tó pa wá ní pọ̀ báyìí ní jàmbá báyìí ìdúró ní tíjọ́ owó ẹ̀jẹ̀ tó lónìí ìjókòó ní báyìí tó ń jókòó báyìí ọlọ́run tí ò ṣe èyí tó káyọ̀ ní sọ̀rọ̀ dánù ní ìkáyọ̀ náà ọlọ́run tí ò ṣe ní káyọ̀ náà ọlọ́run àdúpẹ́ fún ọ ọlọ́run àdúpẹ́ fún ọ ọlọ́run àdúpẹ́ fún ọ.

ọlọ́run eléyìí tó ti bá wà fún àwa òun náà dúpẹ́ fún yìí eléyìí táwọn ọmọ yìí lọ́la lọ́la lọ́la yìí lóde kí wọ́n dóòlà mọ́ ọlọ́run jẹ́ ó jẹ́ ìmọ̀kànlẹ̀ ní ọlọ́run ọlá láìla ìlọ́la tó àwọn afáà ń kí wa náà níta àárọ̀ yìí àwọn afáà ń kí wa kí wọn yìí bàbá ń kí wa pé akú ilé àwa náà ń kí bàbá sọ́kù wa bọ̀ ríàbájì mú aláwà bá ń kí wà pé àkúrí àwà lẹ́ǹkì bàbá gbọ́nkú àbọ̀ ríàbájì mú aláwà Babalẹ̀jọ bàbá ń kí wà pé àkú ilé àwọn náà ń kí bàbá àbọ̀ mọ̀rí àbábì kan aláwà fa fàdá kí wà pé àkúrí àwà náà kí bàbá kan kú àrọ̀ mọ̀rí àbábì kan aláwà Insha Allah ta'ala kí a fún ìtí lẹ́kọ̀ọ́ nípa ẹ̀lẹ́kọ́ ẹ̀má sheik tó máa ń wáyé ní àárọ̀ Saturday and So, tí kò bá ní jẹ́ pé lọ́la á jẹ́ pé next week tó kápẹ́ dà wà fún àwa àwọn tábà wà nílé náà insha Allah ta'ala ọlọ́mọ àdìkẹ́ lámẹ́tẹ́lẹ̀ ní àtìmọ̀ fún wa o ọlọ́mọ àwọn sáwà fún wa o ọlọ́mọ sáwà náà o dáwìlì àdìsí mẹ́jọ òdílé ẹran mẹ́jọ òdílé ọtí mẹ́jọ òdílé afẹ́wó gbogbo àwọn tí wọ́n lọ́n bá ní ká máa wọ ọbẹ̀ tí wọ́n wá ìmọ̀ wá mẹ́jọ ká máa padà mẹ́rin fìmọ̀ ẹ̀dà lórúntà ẹ̀wọ̀n ní àyẹ̀wò wọ́n sì wà dáńtí wọn o ọmọ ìlóyà bẹ́ẹ̀ o mẹ́jà nínú yí ọlọ́run ọlọ́lá ilẹ̀ ìlàlá ọ̀ àwọn afá mẹ́ ń sọ fún wa pé ọmọ tí ó làwọn ní àwọn olọ́mọ ogun ogbẹ́ tí ó sọ̀rọ̀ ẹ̀dọ́mọ ogun pé èmi gangan ogun mo wá jà mo wá kí ó kí n lè bàbá máa jagun ní báwa rọ ẹ̀mí wọn ọlọ́run èyí a máa wírú ẹ̀ níjọ́ tí kéwò tí ìyé tó bá ti wá ń kéwú lọ àti tí mo gbé wọn léhun àti tí mo gbé wọn léhun àti òògùn ti ẹ̀ ni yá fògùn lẹ̀ àmẹ̀jẹ́ jogun omi àwọn tó ti ń jẹ́ kókó ogun omi nù wa mẹ́jẹ̀ kan padà tó máa rú ogun mọ́ àwọn tó máa fẹ́ rú ogun ìyàwó ètò wọn nù ọlọ́run bá wa jẹ́ kí wọ́n di jogun omi ọlọ́run kò sí pé àwọn àfáà wa tí wọ́n ní pékógun ọmọ sí ni àmọ́ tí ń bẹ lẹ́yìn rẹ̀ o àmọ́ àwọn ń rí lónìí tí wọ́n àwọn ń rí báyìí pé àṣẹ́bẹ̀ ni ìsinmi wà àṣẹ́bẹ̀ ni yìí wà àwọn fàmọ́ sọ̀rọ̀ kan mo mú ọ̀rọ̀ ń lọ́wọ́ wọ́n lẹ́nìkan ohun tó bá di àwọn ọmọ táwa bẹ́ẹ̀ gan pé èèyàn méjì ní ọ̀nà méjì lẹ́yìn lè gbà fún ní èsì nọ́mbà wán òun lẹ́n tó múra sí tẹ́bìlò ń bá wí ọba tẹ́bìlò méjì báwọn màá jẹ́ kó yí ọ màá jadírú ẹnìkan nù. ẹ̀jẹ̀ ti ẹni orú báwọn wọ́n ní ká níbi ìtàwọn bá ní àwọn òfin ní àga àwọn òfin lómi àwọn àti ká mú máa mú lọ à ní tó wọn ẹ̀mí yín ogun ọ̀rọ̀ yóò ní dàrú ókọ̀ mi ní báyìí ókọ̀ mi ní àmínú láì àwọn ọmọ ẹni báyìí báà ní gbajúmọ̀ nìbàdàn ní àdúgbò báyìí kódà àwọn àfáà àgbà ti wọn kódà mẹ́rin náà mọ́ tànú àwọn ọmọ kéwú wọ́n ní ara rẹ̀ ọmọ òpin kí ni abígí ń ṣe ẹ̀n tó wí nìna ẹ̀n wí nìna so tẹ́ rí yìí lẹ́bàáhùn ọlọ́run jọ ọ̀wọ́ bàwá sọ̀rọ̀ àfáwà amú ìyẹ̀ ẹ̀yà tẹ̀láwà olóòlùfẹ́ kéte alábòsí òrùnkẹ́ ìwọ̀n lórí efi alábòsí báńkò sẹ́ńdà ni ó fi ṣe àwọn alábòsí kànáà ọlọ́run tó ní wà àtẹ́wọ̀ wa àwọn atáwò lẹ́nì kan tó jọ lọ́rùn lọ lórí àfá àwà amúbí ẹ̀yà máa fi wọ́n gbóòmì lójú wa máa fi wá gbóòmì lójú bàbá ooo